there was a man tá n pè tá n pè ní Shina Rambo. oh Shina Rambo. Shina Rambo. <laughs> ọ̀rọ̀ ègún náà ń sọ̀rọ̀ nípa èyí o hmm. ọ̀rọ̀ ègún náà ń sọ̀rọ̀ nípa èyí mo kàn fẹ́ mú nǹkan kan jáde fún yín níbẹ̀. a ti ṣe fídíò kan rí náà lórí ìtòjọ Shina Rambo. bàbá àlẹ́ yìí ṣe mọ̀ sí he is a pastor now. pastor ní báyìí. Eh, Shina Rambo is a pastor ẹni tí Ọlọ́run rán ni. sẹ́yìn dààmú. hallelujah. hallelujah tá a bá ń sọ̀rọ̀ Shina Rambo òun ò lè dé mi mọ̀ o Shina Rambo ò lè dá mi mọ̀ o ṣùgbọ́n mo mọ̀ nínú ẹ̀mí mo tún mọ̀ nínú ara. ẹ ṣì ká o. hallelujah mo fojú mi kan Shina Rambo ní ìgbà àkọ́kọ́ ní 1994. 1994. 1994. okay. nígbà yẹn tàbí thirty years ago. bẹ́ẹ̀ni ní ìgbà yẹn èṣù ń lò gan táwọn èèyàn sọ pé èṣù ń lò wọ́n sọ pé olè ni olè ni olè ni ṣùgbọ́n ní ọjọ́ àkọ́kọ́ tèmi máa pàdé Shina Rambo sá hmm. hallelujah ní iwájú orí ẹ̀ báyìí òun gbọ́ngàn mọ̀ kò mọ ní ajo ẹ̀ rárá ń gbà yẹn hmm. at the end of the day bó ṣe mọ ara ẹ̀ ṣáà pé mo sọ fún yín pé pásítọ̀ ní í sìn hmm. èmi gan mọ̀ mi ì jẹ́ ìmọ̀ pé mi lè bá pàdé mọ́ ṣùgbọ́n ní last year sometimes last year ọ̀rọ̀ kan ní mo dìbò nínú ọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn ó ní ó ní àwọn wọ́n fi wọ́n fi òun ṣe pàṣán. Hmm. hallelujah. hallelujah. wọ́n fi òun ṣe pàṣán ọlọ́run fi òun ṣe pàṣán fún àwọn táwọn ń pa nígbà yẹn torí inú kùsẹ̀dẹ̀ bó ṣe ń padà bọ̀ ní bí mo ṣe mọ́ hmm. nínú kùsẹ̀dẹ̀ nínú program ẹ̀ tó ṣe lọ́jọ́ yẹn ó ní òun ṣe kùsẹ̀dẹ̀ kan ní èkó ní stadium lẹ́kọ̀ọ́ hmm. wípé ọmọ kan wá síbẹ̀ ló bá wá bá wọn lẹ́yìn ìgbà táwọn parí crusade pé à ìwọ ló pa bàbá àwọn ìwọ ló payá àwọn hmm. wọn wá rọ̀bù àwọn ìwọ ló payá àwọn ló pa bàbá àwọn tóun wá sọ fún lọ́jọ́ yẹn wípé ọlọ́run lu àwọn fi ṣe pàṣán fáwọn òbí ẹni ibi tí mo lọ gbogbo nìyẹn ẹni tí ègún bá wà ní orí ẹ̀ bóyá àwọn tí ọlọ́run fi irú hmm. pastor because i don't i do call it láti jọ́ tèmi ti mọ̀ rambo ni mo mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run níwájú orí ẹ̀ lọ́jọ́ tèmi máa kọ́kọ́ mọ̀ ìgbà yẹn ìbára roundabout. lẹ́tí kọ́kọ́ mọ̀. ọlọ́pàá ni mí ń gbà yẹn. ok. ọlọ́pàá ni mí constable. Hmm. ní time yẹn. ok. a wà níbi roadblock ló bá mi lójú ọ̀nà àpọ̀ àwa bíi márùn-ún la wà lójú ọ̀nà lọ́jọ́ yẹn ó wá bọ́ sí weekend. Hmm. bí ó ṣe slow down báyìí mo kí ọjọ́ yẹn bọ́ sí saturday mo yàn happy weekend sáà Hmm. sir what do you have for us for, you, for the weekend because hmm. ìgbà yẹn kò sí wàhálà tó pọ̀ rẹpẹtẹ báyìí yẹn kò sí ajínigbé kankan ní time yẹn everybody free i don't need do, do, do you know me when i don't know you sir i don't know you and do you wish to know me. <laughs> ẹ bá ní yes. ẹ̀rù tẹ̀ ẹ̀rù tẹ̀ ti ń bà mí lọ́jọ́ yẹn pé àkọ́mọ́ lọ́jọ́ lára wọn ọ̀gá wa ní lọ́jọ́ yẹn don't you wish to know me when i wish to know you better sir. Hmm. owó tó máa ń báyìí pé kóun fún mi lówó weekend tẹ́mi máa di owó yẹn mú kò fowó yẹn lẹ̀. ọwọ́ ẹ̀yin méjì ju wájú wa wà lára owó yẹn we look at me very well. ọkọ ni this is Shina Rambo ṣe fẹ́ gbọ́ mi sà mo fẹ́ dákú sórí ìdúró lọ́jọ́ yẹn ni. pé wàá sọ yẹn kí ló wá ṣe. ó zoom off ni straight ó fowó yẹn lẹ̀ fún mi ó zoom off mo ń rí forty five ọjọ́ yẹn ni mo rí ọjọ́ yẹn ni mo rí ṣe bí wájú orí ẹ̀ báyìí ni mo rí ẹni ìpè. ẹ rí ẹni ìpè. mo níwájú orí ẹ̀ báyìí ẹni ìpè wọ́n kọ eniipe e. ní ìgbà yẹn lọ́hùn. ìgbà kejì tí mo tún pàdé ẹ̀ mo ń travel lọ sí Ìjẹ̀bú-Òde. mo tún wà nínú uniform lọ́jọ́ yẹn náà. <laughs> ẹ tiẹ̀ wọṣọ ọlọ́pàá. ṣé níta yẹn tẹ bá wo Shina Rambo tí èèyàn bá wà nínú ẹ̀mí á mọ̀ wípé dájúdájú ẹni ìpè Ọlọ́run ni. Hmm ẹni ìpè ọlọ́run ni ó wù mí kí n tún fojú mi kàn án. yẹn ṣìnà rambo. ni ní táìmì ọjọ́ tí mo ní mo gbọ́ program yẹn wọ́n ti fẹ́ parí program yẹn tán. ah ṣìnà rambo. èèyàn e, e, ènìyàn ọlọ́run ni eléyìí sọ débi pé ní ìbàdàn wípé àwọn lọ ṣe iṣẹ́ operation kan ní ibẹ̀ wípé àwọn sójà sójà àwọn sójà ìwọ́n tó bí fifty wọ́n ní kó lọ àwọn lójú ọ̀nà hallelujah hallelujah bẹ́ẹ̀ tó ní pín sójà fífi lọ pọ̀ sí èèyàn kan tó lójú ọ̀nà tó ọ̀dẹ̀ rí mú hmm. ṣé kò yẹ ká ti máa fura pé ẹni yìí àmì ọlọ́run wà ní ara ẹ̀ hmm. lóde ìsìn àfi kéèyàn dira ẹ̀ ní àmùrè kó dira ẹ̀ ní àmùrè ègún ti báyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ hmm. tí ó sì mọ̀ wípé ègún yẹn ló ń ja òun òun ẹ̀sán pẹ̀lú mo fún yín ìwọ ọmọ tó lọ bá níbi tó ti ṣe crusade yìí pé ẹ ìwọ ló pa ìyá òun ìwọ ló pa bàbá òun kìkì ọ̀rọ̀ kan ló kàn sọ olóhùn lo ẹni náà oníṣìpọ̀ ọlọ́run fi òun ṣe pàṣán eh. fáwọn òbí ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo bá program yẹn ni ẹ̀mí ọlọ́run sọ mi pé ègún ló ń jà wọ́n nínú ìdílé yẹn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 bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó ló ní bẹ́ńbẹ́yẹ́kẹ́ àánú ni mo rí gbà mo kì í sà. a kó àkókò yìí ẹ ṣeun àná ọlọ́run kò ní fi wá sílẹ̀ àmín adẹ̀kú ọdún Easter bẹ́ẹ̀ni èyí tá à ń ṣe lónìí lórúkọ Jésù àná ọlọ́run túbọ̀ fọhùn nínú ayé wa àmín bí Jésù Kristi ti jí dìde kúrò nínú òkú ta lọ pàdé ẹ̀ ní Gálílì lónìí hmm. ire ayọ̀ ìgbéga ìdùnnú hmm. ọ̀run á gbé pàdé orí kọ̀ọ̀kan wa ògo àtẹwà lọ́run á túbọ̀ máa bú ọ láyé wa o. àmín àmín tó ẹ bá wa dárúkọ yín kẹsì kí àwọn tó wọ̀nyí jákèjádò àgbáyé. mo kí gbogbo ẹ̀yin tẹ́ tún wò wá lónìí ní pàtàkì òní tí ń ṣe ọjọ́ ọdún orúkọ tèmi náà kò yí padà o prophet doctor igbókọ̀yí náà ni orúkọ mi tí ẹ̀dá alàyè kan kò sí lè yí padà lórúkọ jésù ojú tẹ fi ń wò wá kò ní fọ́ ẹnu táwa náà fi ń sọ̀rọ̀ lórúkọ jésù ayé òní gbà lọ́wọ́ wa àná ọlọ́run a máa fọ̀hún láyé wa a sórí ètò. ẹ ṣeun wòlíì Igbókọ̀yí mo mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ nípa ohun tí wọ́n ń pè ní ègún nínú ìrìn àjò ọmọ ẹ̀dá ènìyàn ó jẹ́ ohun tẹ́yìn gbọ́dọ̀ fọwọ́ pàtàkì mú. torí wọ́n máa ń sọ pé ègún ègún ègún ègún bẹ́ẹ̀ nìkan jà ègún bẹ́ẹ̀ nìkan fà á kí ni ègún gan. hallelujah. hallelujah. tí a bá ní ká mẹ́nu lé ọ̀rọ̀ ègún hmm. ègún ó pín sí ọ̀nà two hundred and one. Ah. two hundred and one. ègún hmm. ó pín sí ọ̀nà two hundred and one tó ń bá àwọn ènìyàn fínra níkọ̀kọ̀ tí wọn ò sì fura ṣùgbọ́n a máa mẹ́nulé bíi méjì mẹ́ta mẹ́rin lórí àwọn ègún tó ṣe pàtàkì tó ń bá ẹ̀wọ̀n èèyàn fínra lóde ayé lọ́wọ́lọ́wọ́ báyìí hallelujah hallelujah tá a bá sọ̀rọ̀ nípa ègún ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí à ń pè ní ègún hmm. àwọn ègún kan wà ègún abínibíni hmm. àwọn ègún kan wà ègún ìdílé ni àwọn ègún kan wà ègún àfọwọ́fà ni àwọn ègún kan wà ègún àdáyébá kí là ń pè ní ègún hmm. tá bá ń sọ̀rọ̀ ègún ó dàbí pé kọsọ pé ohun tí ènìyàn jogún ogun tí èèyàn jogún lọ́wọ́ bàbá tàbí ìyá tó bá ní èèyàn jogún nǹkan èèyàn lè jogún mọ́tò ó lè jogún aṣọ ó lè jogún ilẹ̀ lọ́wọ́ àwọn òbí tó bí ìgbọ́n lórúkọ Jésù àwa ò ní jogún ègún aburú lọ́wọ́ àwọn tó bí wa. àmín àmín. irú ègún bẹ́ẹ̀ ni ègún abínibí ẹ jẹ́ ká kọ́ bẹ́ẹ̀ lórí ègún abínibí. kí lè gun abínibí. aleluya aleluya. bíbélì sọ yìí pé a ó bẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ran ìkíní ìkejì ìkẹta. Hmm ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àwọn ègún kan wà tó ń ja àwọn ènìyàn láyé ìsìn tó jẹ́ pé kì í ṣe àwọn ni wọ́n ní ègún yẹn gangan ṣùgbọ́n ègún yẹn ó jẹ́ ègún tí ó ti tó ń bọ̀ láti orí bàbá àjogúnbá ni tàbí ìyá hmm. tó bí èèyàn màá fún yín lẹ́sàmpù ẹ̀ hallelujah hallelujah bàbá kan wà ó bí ọmọ márùn-ún ká tó bí kí bàbá yìí tó bí àwọn márùn yẹn bàbá tó bí òun ó ní oko rẹpẹtẹ ìdílé ibi tá ti bí bàbá tó bí bàbá yẹn ìdílé olórogún ni hmm. hallelujah hallelujah wọ́n wá ń jàdú ogún ẹbí ńgbà yẹn lọ́hùn bàbá tó bí bàbá tó bí ọmọ márùn òun àti lára àwọn ẹbí wọn lọ́hùn tọ́jọ́ ní ogún yẹn ńgbà yẹn lọ́hùn ó ti lọ sí oko yẹn ó ti fi wọ́n gégùn mẹ́ pé ẹnikẹ́ni tó bá dórí tó bá tún dórí ilẹ̀ yìí kò ní gbórí ilẹ̀ yìí ṣe rere mọ́. Hmm. hallelujah hallelujah àwọn tó wá ní ohun wọ́n ní ayé bó ṣe sọ̀rọ̀ yẹn wọ́n á lu aago sí wọ́n fòǹtẹ̀ lu tẹ̀yìn hmm. olóyìnbó ń pè ní stamp <laughs> hallelujah ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ pé ègún wà o àárọ̀ ọjọ́ kejì bàbá tó bí ọmọ márùn-ún òun ló kọ́kọ́ dórí ilẹ̀ yẹn. Hmm tó lọ síbẹ̀ pé òun lọ mú nǹkan lóko yẹn as usual bóyá má ṣe kò dẹ̀ mọ̀ pé wọ́n ti fi ilẹ̀ yẹn ré ègún ti wà lórí ilẹ̀ yẹn hmm. dídé bẹ̀ tó máa dé ibẹ̀ tó máa fọ ẹsẹ̀ tẹ orí ilẹ̀ yẹn báyìí ègún wọnú ara ẹ̀ bẹ́ẹ̀ ni ó wá padà sílé ìlú ẹni bẹ́ẹ̀ ló máa fẹ́ yàwó tó bí kìíní tó bí kejì hmm. tó bí kẹta irú ègún tó wá gbé sórí ilẹ̀ yẹn ẹni yẹn lè ti sọ lórí ibẹ̀ yìí pé bí ẹni bẹ́ẹ̀ bá bí gba ọmọ ọwọ́ ara ẹ̀ ló fi máa gbé sí i hallelujah hallelujah ọlọ́run wà tí ẹ lọ́tọ̀ o hmm. tó ń ṣàkóso gbogbo ayé yìí èṣù náà wà o hmm. tóun náà ń ṣèjọba tí ẹ lọ́tọ̀ o mm-hmm. hallelujah hallelujah ṣùgbọ́n téèyàn bá ti rìn síbi ilé èṣù tó èṣù nílé tiẹ̀ béèyàn bá ti rìn sí ilé ẹ̀ hmm. tó jẹ́ pé tọlọ́run ló ń dìmú ègún ò lè já ṣùgbọ́n níbi tí ó jẹ́ pé nígbà tí òun ó forí gbé ègún yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní bímọ ègún yẹn á bẹ̀rẹ̀ sí ní rùn tí a pé wọ́n ti sọ wípé bó bá bígba ọmọ hmm. ẹni tó bá bímọ márùn ọmọ á bẹ̀rẹ̀ sí ní kú ìkíní á kú ìkejì á kú ẹni tí tó wà nínú ilé yẹn jẹ́jẹ́ ń tiẹ̀ tó ń sin ọlọ́run ẹ̀ bóyá àwọn àti ẹ̀jọ́ ní gbólóhùn aṣọ wọn á mú bẹ̀rẹ̀ sí ní mú lájẹ̀ hmm. wọn ò ní mọ̀ pé ègún yẹn ló ń jà hmm. hallelujah. hallelujah. mo si ń bọ̀ lórí ègún yẹn ẹni tí ó lọ tẹ nǹkan lórí ilẹ̀ yẹn mò ń bọ̀ lórí ni mo fẹ́ fàyọ ní ibẹ̀ o now ẹ jẹ́ ká tí wọ́n wo ègún àfọwọ́fà mò mhm. ń bọ̀ lórí abínibí yẹn o ègún àfọwọ́fà àfọwọ́fà ègún àfọwọ́fà wà hallelujah ó ní oyún kìíní ó ṣẹ mm-hmm. ó ní oyún kejì ó ṣẹ ẹni tó ní oyún fún ọkùnrin tó ní oyún fún yẹn kò sọ pé òun ò gbóyún yẹn o hmm. hallelujah hallelujah a wà lórí ègún àfọwọ́fà o nígbà tó dorí ẹ̀kẹta lọ́mọkùnrin yẹn sọ pé ah, òun ò sọ pé òun ò fẹ́ hmm. kí ló dé tó wá ń ba oyún jẹ́ torí pé orí bàbá olówó kan ò fẹ́ fẹ́ ẹ̀ ní ó dáwọ́ òun ti rí sáyìn lára ẹ pé òun fẹ́ fẹ́ ọmọ òun àmọ́ tó bá bígba ọmọ òun ní jèrè wọn. hallelujah. hallelujah. ọmọbìnrin yẹn kò wá fẹ́ ọmọkùnrin ti bímọ hmm. ó wà lọ ń fẹ́ ẹlòmíì irú wọn lè máa dé tó máa ọkọ kìíní àfẹ́ agbèjúlẹ̀ ọkọ kejì àfẹ́ agbèjúlẹ̀ ẹ̀sàpù hmm. kejì ni wípé èmi ó lè fẹ́ kọ kó máa bímọ àbí kú ń bẹ̀ ìyẹn kì í ṣòro ọ̀rọ̀ ọkọ ọ̀run kọ́ ló ń bá yẹn jà o ègún àfọwọ́fà nìyẹn o hmm. ó dìgbà tán bá rí ègún yẹn kúrò lórí ẹ̀ hmm. kó tó lè ní ọmọ láyé ègún àfọwọ́fà ni hmm. irú ẹ̀ ló jẹ́ pé wọ́n lè ó lè ṣe ẹlòmíì ṣe pé tó máa sọ fún pé ah ohun tó ṣe fún mi yìí ó ní dídùn láti àárọ̀ di alẹ́ o àwọn tó ní ayé wọn á dẹ̀ ṣe kí ni wọn á lu agogo sí i hallelujah ẹgbẹ́ àfọwọ́fà tó tún wá dàbí irú ẹ̀ ni pé tí èèyàn kan bá ní property kan hmm, àbí bóyá bíi mọ́tò àbí ohun pàtàkì kan tó jí gbé mọ́ lóyún ọwọ́ tẹ́ni dẹ̀ jẹ́ni tó ní àṣẹ lẹ́nu hmm. láti ọ̀run a ní ah ẹ̀yin wọ ẹni tó gbé nǹkan mi yìí ah wọ́n kan wọ́n máa ń pàṣẹ wọ́n máa ń sọ wọ́n máa ń pọ̀wé kan pé bájá bá pógun ọdún wọ́n á lẹ́rọ ògún ni o ẹnikẹ́ni yóò kó gbé nǹkan yìí hmm. tó bá bígba ọmọ ẹran ògún ló máa jẹ́ o hmm. hallelujah ẹran ògún ló máa jẹ́ o irú ẹni bẹ́ẹ̀ àwọn nǹkan experience àti nínú o ọ̀rọ̀ tí mò ń mú jáde yẹn hmm. irú àwọn ẹni tí irú ègún báyìí bá ń jà àti ègún ìdílé o abínibí ni o àwọn ẹ̀jẹ̀ wà irú ègún abínibí yẹn àwọn ìdílé kan máa ń wà tó pé wọ́n á ní nínú ilé yẹn o ẹ má lọ fẹ́ wọn nínú ilé yẹn o wọn ń ṣe rere ń bẹ o wọn ń gbé ohun rere ṣe ń bẹ wọn ti fi wọn gègùn nínú ilé yẹn ẹ ò lè rí wọn kàn ṣe rere ń bẹ nítòótọ́ hmm. àwọn kan wá sódò kì í wọn wá sọ́nà sá hallelujah hallelujah ṣẹ́gbà tí wọ́n ní ká lọ tí mẹ́sẹ̀jì jáde pé nínú ìdílé yẹn pé wọ́n ti fi àmì burúkú sí wọn ní ara hmm. ègún wà nínú ilé yẹn pé kò síbi tí wọ́n lè dé láyé yìí wọn ò ní rí aláàánú ẹ̀mí ọlọ́run wá sọ pé kí n dìde pé kí n béèrè ìyá tó bí àwọn obìnrin obìnrin nìkan ni màmá yẹn bí gbogbo wọn ti bímọ ọjí ní ìkọ̀kan níwọ̀n kò nílé ọkọ gbé ẹ ṣe aleluya aleluya ṣẹ́rí pàtí mo ní màmá tó bí màmá yín kọ́ wọn ló wà mo ní mo fẹ́ rí màmá yẹn wọn náà ti dàgbà mo ní màá débi tí wọ́n wà ṣẹ́rí pàtí máa wọ inú ilé yẹn hmm. gbogbo àwọn tó wà nínú ilé yẹn pátá làmì wà lára ẹ̀ lè ó dùn tó ń jáde lára wọn lásán ó dùn ara wọn. ó tó ó tá mi. ẹ ti mọ̀ pé yíyá nǹkan tí ẹ̀mí ọlọ́run tú jáde yìí hmm. àwọn ilé wọn lè gbóhùn rere ṣe nínú ilé yìí àfi kí wọ́n wo ẹ̀gbìn yẹn dànù ní orí wọn ṣe pàdé ẹni tó wá ṣọ́nà gbogbo yẹn torí àwọn yòókù tó wà nínú ilé yẹn bíi àwọn tó ti wọ bíi seventy hmm. seventy six hmm. kí làwọn yẹn tó ń wá ṣùgbọ́n ẹni tó wá ṣọ́nà yìí ó ti wọ thirty nine years obìnrin ọmọ ìyá forty nine. ni. ká kaso pé forty years ó kù bí oṣù mẹ́rin ó wọ forty years nígbà tó wá yẹn níṣẹ́ ni kò rí ọkùnrin pè é pé wá mo lọ́ọ̀fẹ́. débi pé yóò wá bímọ. ìjẹ́bi tó máa bímọ ṣe bẹ́ẹ̀ ń tọ́lọ́kọ ló ń bímọ. ègún ìdílé ló ń jà. ègún ìdílé ló ń jà. Hmm. hallelujah. hallelujah. ṣùgbọ́n nígbà tí ẹ máa ọlọ́run dáwọ́lé tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọ́run wẹ orí fún hmm. tó wẹ gbogbo ara ẹ̀ fún hallelujah kò pé ọjọ́ méje ó pàdé olólùfẹ́ kò pé ọjọ́ méje kò rẹ́ńkọ́ tà kò pé ọjọ́ méje ẹni tí ègún ègún yòówù kó máa bá èèyàn jà tí kò bá bọ́ sójú ọ̀nà kí ọ̀run kó tún ẹlẹ́dàá ẹ̀ ṣe hmm. ọ̀pọ̀lọpọ̀ irú wọn ló máa ń rìn káàkiri wọn ò ní rálàánú ọ̀pọ̀ á wà nílé ọkọ kò ní gbádùn ọkọ hmm. ọ̀pọ̀ á wà níbi iṣẹ́ hatred náà kàn máa create e, gbogbo ohun tó dẹ̀ ń ṣe dáradára ni hmm. ṣùgbọ́n nítorí ègún tó ń bá irú ẹni bẹ́ẹ̀ jà wọ́n lè lè kúrò ní iṣẹ́ pàápàá hmm. ẹ tí níbi tí ìyàwó máa ti díje oúnjẹ fún ọkọ ẹ̀ nínú ilé á díje oúnjẹ fọkọ báyìí ọkọ àti èdè oúnjẹ mẹ́rin tó bá ṣe báyìí and what what rubbish is this hmm. oúnjẹ tó fáìn ni o ṣùgbọ́n torí ègún tó ń ja ọmọbìnrin yẹn ọjọ́ tí ègún yẹn bá tí iná ẹ̀ bá tàn sí ọkọ yẹn ní ojú ló tẹ̀ níbẹ̀ lọ́jọ́ yẹn àfi tí ọlọ́run bá kó ọmọbìnrin yẹn yọ nìkan ṣoṣo ló kù ọ̀nà olóòtú ẹ̀sìn àkóyọ ni pé kó rìn sí mọ́ bi tí ó ti máa rí ọ̀nà àbáyọ hmm. ẹlòmíà ní agbé certificate dání báyìí dadi graduate ni mí mo ní BSc mo ti ṣe masters sa kò síṣẹ́ mo kàn ń rìn káàkiri ni kò síṣẹ́ ègún ló bá rí ẹni bẹ́ẹ̀ jà ègún má ṣe rere tó ti jogún nídìílé ibi tá a ti bí hmm. hallelujah hallelujah ẹ wo orú àwọn tí wọ́n sọ fún wípé bẹ́ẹ̀ bí kẹ́ni tó gbé nǹkan mi yìí bẹ́ẹ̀ náà bí ajá bá pógun ọdún wípé ẹ̀rọ ògún ni hallelujah mo máa fún ilé ìsàpù kan sà ẹ bá sọ mo máa fún ilé ìsàpù kan. orun wẹ̀ irú àkó ikọ́. pásítọ̀ kan wà hmm. ṣe rí àwọn tó ọmọ tó ń bá tẹ ẹ̀bí ń sìn wọn kò lè mọ pásítọ̀ yìí ṣe mọ̀ pé ọlọ́run máa ń fi àwọn ènìyàn ẹlẹ́ranra bíi tiwa ìṣe pàṣán fún ẹlòmíì a fi ṣe pàṣán fún wọn á dẹ̀ máa rò pé ẹni yẹn ibi ló ṣe wọn hmm. bóyá ẹni bó mi ò mọ̀ bóyá ìgbọ́n lè máa ẹ ti máa gbọ́ maybe about twenty years back hmm. nísìnyí there was a man tá n pè tá n pè ní Shina Rambo. oh Shina Rambo. Shina Rambo <laughs> ọ̀rọ̀ ègún náà ń sọ̀rọ̀ nípa èyí o. Hmm ọ̀rọ̀ ẹ̀gún làásùn nípa ẹ̀ mo kàn fẹ́ mú nǹkan kan jáde fún yín níbẹ̀. a ti ṣe fídíò kan rí náà lórí ntòjọ Shina Rambo. bàbá àlàyé ṣe mọ̀ sí he's a pastor now. pastor ní báyìí. Eh, Shina Rambo is a pastor ẹni tí ọlọ́run rán ni. sẹ́yìn dààmú. hallelujah. hallelujah. tá a bá ń sọ̀rọ̀ Shina Rambo òun ò lè dé mi mọ̀ o Shina Rambo ò lè dá mi mọ̀ o ṣùgbọ́n mo mọ̀ nínú ẹ̀mí mo tún mọ̀ nínú ara. ẹ̀ hallelujah. hallelujah ọ̀rọ̀ ẹ̀gún là ń sọ̀rọ̀ nípa yìí ṣe rí mo fojú mi kan ṣe rambo ní ìgbà àkọ́kọ́ ní 1994. 1994. 1994. okay. nígbà yẹn tàbí thirty years ago. bẹ́ẹ̀ni ní ìgbà yẹn èṣù ń lò gan táwọn èèyàn sọ pé èṣù ń lò wọ́n sọ pé o lè ní o lè ní o lè ní ṣùgbọ́n ní ọjọ́ àkọ́kọ́ tèmi máa pàdé ṣìnà rambo sá. Hmm. hallelujah ní iwájú orí ẹ̀ báyìí òun gbọ́ngàn mọ̀ kò mọ ní ajú ẹ̀ rárá ń gbà yẹn hmm. eh, at the end of the day bó ṣe mọ̀ ara ẹ̀ ṣàbùkù mọ́ sọ fún yín pé pásítọ̀ ní í sìn ẹbí hmm. gan mọ̀ mi ìtẹ́ ẹ̀gbọ́n pé mi lè bá pàdé mọ́ ṣùgbọ́n ní last year sometimes last year ni mo gbọ́ program ẹ̀ nínú lórí rédíò ní Fresh FM mo ti gbọ́ lọ́jọ́ yẹn tó ní òun ní Shina Rambo táwọn èèyàn rò pé wọ́n ti pa á. Hmm. mo ní kó máa mi yí rédíò yẹn sókè hmm. ó ti ń sọ àwọn ọ̀rọ̀ yẹn àwọn kùsẹ́ tó ṣe lẹ́kọ̀ọ́ tó ṣe káàkiri káàkiri káàkiri pé i'm not a pastor ọ̀rọ̀ kan ní mo dìbò nínú ọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn ó ní ó ní wọ́n fi wọ́n fi òun ṣe pàṣán hmm. hallelujah hallelujah wọ́n fi òun ṣe pàṣán ọlọ́run fi òun ṣe pàṣán fún àwọn táwọn ń pa nígbà yẹn torí inú crusade ẹ̀ bó ṣe padà bọ̀ níbi bó ṣe mọ́ hmm. nínú crusade ẹ̀ nínú program ẹ̀ tó ṣe lọ́jọ́ yẹn ó ní òun ṣe crusade kan ní èkó ní stadium lẹ́kọ̀ọ́ hmm. wípé ọmọ kan wá síbẹ̀ ló bá wá bá wọn lẹ́yìn gbàdáwọn parí crusade pé à ah, ìwọ ló pa bàbá àwọn ìwọ ló payá àwọn hmm. wọn wá rọ̀bà wọn ìwọ ló payá wọn ló pa bàbá àwọn tóun wá sọ fún lọ́jọ́ yẹn wípé ọlọ́run lu àwọn fi ṣe pàṣán fáwọn òbí ẹni ibi tí mo lọ gbọ́gbọ́ nìyẹn hmm. ẹni tí ègún bá wà ní orí ẹ̀ bóyá àwọn tí ọlọ́run fi irú hmm. pastor because i don't i do call it láti jọ́ tèmi ti mọ̀ rambo ni mo mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run níwájú orí ẹ̀ lọ́jọ́ tèmi máa kọ́kọ́ mọ̀ ìgbà yẹn ìbára roundabout. lẹ́tí kọ́kọ́ mọ̀. ọlọ́pàá ni mí ń gbà yẹn. ok. ọlọ́pàá ni mí constable. Hmm. ní táìmù yẹn. ok. a wà níbi roadblock ló bá mi lójú ọ̀nà àpọ̀ àwa bíi márùn-ún la wà lójú ọ̀nà lọ́jọ́ yẹn ó wá bọ́ sí weekend hmm. bí ó ṣe slow down báyìí mo kí ọjọ́ yẹn bọ́ sí Saturday mo ní happy weekend sir hmm. sir what do you have for us for the, for the weekend because hmm. ìgbà yẹn kò sí wàhálà tó pọ̀ rẹpẹtẹ báyìí yẹn kò sí ajínigbé kankan ní time yẹn everybody free I don't need do, do, do you know me when I don't know you sir I don't know you and you wish to know me. <laughs> ẹ bá yes. ẹ̀rù tẹ̀ ẹ̀rù tẹ̀ tí ń bà mí lọ́jọ́ yẹn pé àkọ́mọ́ lọ́jọ́ lára wọn ọ̀gá wa ní lọ́jọ́ yẹn and you wish to know me but I wish to know you better sir. Hmm. owó tó máa ń báyìí pé kóun fún mi lówó weekend tẹ́mi máa di owó yẹn mú kò fowó yẹn lẹ̀. ọwọ́ ẹ̀yin méjì wá jọ wà lára owó. ó wà yẹn look at me very well. ọkọ ni this is Shina Rambo ṣe fẹ́ gbọ́ mi sir mo fẹ́ dákú sórí ìdúró lọ́jọ́ yẹn ni. pé wá sọ yẹn kí ló wá ṣe. ó zoom off fún straight ó fowó yẹn lẹ̀ fún mi ó zoom off mo ń rí forty five ọjọ́ yẹn ni mo rí ọjọ́ yẹn ni mo rí ṣe níwájú orí ẹ̀ báyìí ni mo rí ẹni ìpè. ẹ rí ẹni ìpè. mo níwájú orí ẹ̀ báyìí ẹni ìpè wọ́n kọ E-N-I-I-P-E. E. ẹni ìpè ẹni ìpè ni wọ́n kọ síwájú orí níwájú Ọlọ́run àti ènìyàn pé ẹni ìpè mo níwájú rí ẹ òun ni mo ṣe ní ọlọ́run lógo lọ́jọ́ tí mo gbọ́ program ẹ̀ ní last year ẹ wo àtìgbà yẹn ìpè am hmm. um, Shina Rambo pé àwọn èèyàn sọ pé wọ́n ti pa òun wọ́n ti pa òun hmm. Shina Rambo is ẹni ìpè ọlọ́run fi ṣe pàṣán fún ẹni tí ègún wà lórí ẹ̀mí ìgbàgbọ́ mi nìyẹn hmm. torí pé nísìnyí ṣùnà ambo ó ti repent ó ti gbà lọ́rùn gbọ́ àgbẹ̀kọ́ mm-hmm. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ kí ègún bá yé òun jẹ́ kó máa bójú tó eh. hallelujah kó máa ṣe kí ni kó máa bójú ègún ègún ègún burú ó burú jáì nínú ayé ọmọ ènìyàn. Hmm. mo wá fẹ́ bèrè kí nìkan ṣé ìgbà kan ṣoṣo tẹ́ ẹ ti pàdé Ṣínà Rambo nìyẹn rí iṣẹ́ nǹkan ojú ni sà. Ah, kò sí ìkànjú mi. hallelujah mm-hmm. bí ẹ̀ méjì bí ẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. lẹ́tí pàdé sí náírà mi. ni mo pàdé sí ní ìgbà yẹn lọ́hùn. ìgbà kejì tí mo tún pàdé ẹ̀ mo ń travel lọ sí Ìjẹ̀bú ni. mo tún wà nínú uniform lọ́jọ́ yẹn náà. Hmm. ẹ tiẹ̀ wọṣọ ọlọ́pàá. ṣe ní tàn yẹn tẹ bá wo Ṣínà Rambo tí èèyàn bá wà nínú ẹ̀mí á mọ̀ wípé dájúdájú ẹni ìpè Ọlọ́run ni. Hmm ẹni ìpè ọlọ́run ni ó wù mí kí n tún fojú mi kàn án. yẹn ṣìnà rán mi. bẹ́ẹ̀ ni ní táìmì ọjọ́ tí mo ní mo gbọ́ program yẹn wọ́n ti fẹ́ parí program yẹn tán báyìí hmm. kí tó débẹ̀ hmm. àwọn èèyàn ń gbọ́ èmi náà wà nínú church but ìta ni mo ti ń gbọ́ gbogbo àwọn iṣẹ́ ìyanu àmì iṣẹ́ ìyanu tó ń ṣe gbogbo ìrìnàjò ẹ̀ bó ṣe ìrìnàjò ẹ̀ tó ń sọ about to finish that program lọ́jọ́ yẹn orúkọ ẹ̀ tí mo gbọ́ ni mo fi jáde síta. ah ṣìnà rambo. èèyàn ènìyàn ọlọ́run ni eléyìí sọ débi pé ní Ìbàdàn wípé àwọn lọ ṣe iṣẹ́ operation kan ní ibẹ̀ wípé àwọn sójà sójà àwọn sójà ìwọ́n tó bí fifty wọ́n ní kó lọ cross àwọn lójú ọ̀nà hallelujah tó ní pé sójà fifty lọ cross èèyàn kan tó lójú ọ̀nà tó ọ̀dẹ̀ rí mú hmm. ṣé kò yẹ ká ti máa fura pé ẹni yìí àmì Ọlọ́run wà ní ara ẹ̀ àmì Ọlọ́run wà ní ara ẹ̀ hmm. lóde ìsìn yìí àfikẹ́yàn dira ẹ̀ ní àmùrè ó dira ẹni yàgò ègún ti báyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ hmm. tí ó sì mọ̀ wípé ègún yẹn ló ń ja òun òun ẹ̀sánpẹ̀ ni mo fún yín ìwọ ọmọ tó lọ bá níbi tó ti ṣe crusade pé ẹ ẹ ìwọ ló pa yáà ń ìwọ ló pa bàbá òun kìkì ọ̀rọ̀ ló kàn sọ ó lo ẹni náà oníṣùpọ̀ ọlọ́run fi òun ṣe pàṣán eh. fáwọn òbí ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo gbá program yẹn ni ẹ̀mí ẹ̀rọ sọ pé ègún ló ń jà wọ́n nínú ìdílé yẹn. ègún ló ń jà wọ́n nínú ìdílé yẹn ègún ìdílé ni hmm. tí wọ́n bá lọ dípìlì síbi ìdílé yẹn kì í ṣe àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n bá fìbọn pa nìyẹn ègún ayé ò ní jà wá tí ẹ rí ẹni tí ègún bá ń jà kó jáde síta ẹlòmíì nǹkan yà máa ṣe tó jẹ́ ègún ni ẹni tí ò yẹ kó máa fura sí ló máa fura sí tó hmm. ń ṣe òun gbẹ̀wọ̀n òun àti èèyàn kan jọ ní gbólóhùn asọ̀ hmm. anínilágbọ́jà òun ló ń sà sí òun ó ń ṣògùn sóhun láì mọ̀ pé ègún ègún tẹ̀dẹ̀ ń wò yẹn sà ẹlẹ́dàá wa ẹlẹ́dàá èèyàn ló máa ń bá fínra orí ìlẹ̀gùn bá ń jà ìlẹ̀gùn bá ń jà àfẹni tí ó bá wẹ orí ẹ̀ tọrọ wẹ orí fún tó tún ẹlẹ́dàá ẹ̀ ṣe ló máa bọ́ nínú ewu yẹn hmm. kò jù bẹ́ẹ̀ o kò jù bẹ́ẹ̀ o ọlọ́run á kó wa yọ o ègún ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ ṣùgbọ́n ẹ má bínú fẹ́ sọ nǹkan lórí Tinubu yẹn tó wá ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn gbà yẹn bí ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé pàṣán ló jẹ́ láti fi na àwọn èèyàn. Ọlọ́run Ọlọ́run Ọlọ́run ló fi ó ní Ọlọ́run fi òun Ọlọ́run fi òun ṣe pàṣán. òun náà fúnra ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé a ní kò sí nǹkan tí yẹn bá ṣe ìyóò ká irú àárín yẹn kí lè rí sí. hallelujah i am saying it categorically wípé kókó tó jẹ́ mi tí mi ò mọ̀ nìyẹn tí ẹ̀mí ọlọ́run ti ṣí mi lójú ẹ̀mí fi irú ẹ̀mí tó jẹ́ hàn màá sọ pé ìjìyà wà lórí ẹ̀ but I am telling you now kàtíkọ́ríkálẹ̀ wípé kò sí ìyà kankan lórí Tinubu Rambo hmm. ẹni tí ọlọ́run rán ni ṣé kí n fún yín lẹ́sàmpù ẹ̀ èṣù mm-hmm. bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ tó rẹ̀ ní mọ̀ èṣù láyé yín hmm, hallelujah hmm, èṣù ọlọ́run ló rán èṣù sínú ayé ọlọ́run fúnra ara ẹ̀ ló rán èṣù sínú ayé fún ìdí kan tàbí ìkejì ẹ bí mi pé kí ni ìdí náà nígbà tí ọlọ́run sọ fún àwọn ọmọ Israel pé kán jáde kúrò ní oko ẹrú kán wá jáde síta wá bá òun kò sọ pé kán sókè nǹkan méjì ẹ wá sìn mí ẹ wá sìn mí ẹ̀sìn ni ọlọ́run ń béèrè lọ́wọ́ gbogbo àwa táwa láyé yìí ẹ̀sìn ṣùgbọ́n ní lára àwa lára àwa ọmọ Israel táwa láyé lóde gbogbo àlọ́ ọmọ Israel táwa láyé òde ìsìn ẹ̀rọ tí kò tí wọ́n ń bọ̀ láti Egypt wọ́n tẹ̀ tí dòkùnkùn pa tọ́pọ̀ lókọ̀ọ́ wọn ti yapa wọ́n ti bọ́ yẹrí etí wọn bọ́ṣọ̀nà ọrùn wọn móòdì ẹ̀ kí epe tó fẹ́ fi wọ́n fi móòdì e, eré wọ́n bẹ̀rẹ̀ sí ní sin òrìṣà hmm. hallelujah hallelujah ìbẹ̀rẹ̀ lọ́wọ́n tún fura pé ẹ̀yin tí mo ní kó wá sìn mí tẹ́ ẹ̀ tí ì délẹ̀ ilé bí tẹ́ ẹ̀ ń ṣe ilé tẹ́ ẹ̀ ń ṣe yìí ọlọ́run wá rọ sí ayé òun ni mo ṣe máa ń rí fàásì Job chapter one two three four and five hmm. in many cases ọlọ́run ó rí i pé Job ẹni olùfọkànsìn ni hmm. ṣùgbọ́n ọlọ́run fẹ́ tẹ̀sítẹ̀ ni ló ṣe rán èṣù láti fààyè gbà á pé kó lọ test ẹ̀ hmm. so ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn ayé yìí ni èṣù máa ń test ọlọ́run kò sí ìṣòro tó dé bá èèyàn kan tọ́lọ́run mọ̀ sí o àfẹnibá jura sílẹ̀ fún ìṣòro yẹn pé àfikún pààrùn kó bá yẹ̀wò jẹ́ àlùyà hmm. lára ẹ̀ ní àwọn ègún ègún ègún ègún ègún tá à ń sọ̀rọ̀ yìí mo sọ wípé ègún ó wọ two hundred and one. Hmm ṣùgbọ́n àwọn ẹni tí ègún yìí bá ń jà hallelujah tó bá tètè súnmọ́ bí tí mọ́lẹ̀ wà tá a ṣọ́nà fún tá a mọ̀rú ègún tó ń jà o ègún póríṣiríṣi o tá a bá ṣọ́nà fún ẹni bẹ́ẹ̀ tá a mọ̀rú e-, irú ègún tó ń jà ẹni tí ègún orí fífọ́ ń ṣe tọ́lọ́ ń fi fún kò lè ràn àfi tá a bá béèrè a máa ṣọ́nà fún ẹni bẹ́ẹ̀ ni. àwọn èèyàn wá àwọn èèyàn ẹ sì máa sọ púpọ̀ nípa ọ̀rọ̀ Shina Rambo ṣùgbọ́n kì í ṣe lórí ètò yìí ẹ ti ṣe lórí ètò yìí a sì máa farabalẹ̀ a fẹ́ gbọ́ àlàyé gangan kí ni àwọn ẹ̀ka ń tà tẹ́ ti ní pẹ̀lú ẹ̀ sẹ́yìn rí kí ni àwọn ẹ̀kọ́ tí ẹ fẹ́ káwọn èèyàn kọ́ ní báyìí ó ti padà dé ránṣẹ́ Ọlọ́run yẹn nínú ètò míì. pásítọ̀ ni ẹ máa sọ pé tí ẹ̀kọ́ máa ń pe Shina Rambo gbogbo ah, ẹni àbá ó ṣe ṣe mhm. ó mú mọ fírí gbà yẹn láti ìgbà yẹn lèmi ti mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run ni hmm. ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ṣó ṣe. Hmm. nípa ọ̀rọ̀ ègún ọ̀pọ̀ ló ní ègún yẹn ìyẹn ègún kan tàbí omi ìgbà bẹ́ẹ̀ ni. ègún yìí sì rèé ǹjẹ́ a lè rí léyìí tí kò kí ń ní ojútùú àbí gbogbo ègún náà ló lójútùú hallelujah hallelujah kò sí ègún kan bó ṣe nǹkan kó tóbi tó kò sí ègún kan bó ṣe nǹkan kéré mọ́ bí ọlọ́run bá ti fi hàn wá wípé irú ègún báyìí ló ń ja ẹni báyìí ọlọ́run máa fún wa ní ọ̀nà àbáyọ ni béèrè a fi fún ọlọ́run wí o Matthew chapter seven verse seven mm-hmm. tí a bá ti béèrè nínú ẹ̀mí báwo ni ìrìnàjò ẹni ṣe rí irú ègún wo ló ń jà tọ́run ti fi hàn wá kò sí ìṣòro tọ́lọ́run fi hàn wá tí ò fún wa dọ́nà àbáyọ ẹ̀. Hmm. pé kò sí èlé tọ́lọ́run fi hàn. ṣé kí n sọ kí n kàn fún yín tó tún máa surprise yín sà tó bá gégùn fún ènìyàn wípé today is April first ayẹ́kọ̀ tó bá gégùn fún ènìyàn wípé a wà ní two thirty báyìí kán hmm. gégùn fún ènìyàn pé tó bá di three o'clock wọ́n gbọ́dọ̀ gbèsè hmm. àbẹ̀wò pé inú ègún bẹ́ẹ̀ wà pé tó bá di aago mẹ́ta April first ó gbọ́dọ̀ kú kan sí tí ó bá dórí òkè ìsà ní kọ́tà tó tìrì yẹn tá a ṣọ́nà yẹn tẹ́mi ọlọ́run sọ pé nǹkan báyìí ló ń ṣe ló kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré kọ́tà gbẹ̀mí ẹ̀ sáà ẹ̀mí ọlọ́run á dá ẹ̀mí ẹ̀ padà gbogbo ẹni ni mo fi ń sọ gbogbo ìpè mi ni mo fi ń sọ sáà hmm. torí pé òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ hmm. òkùnkùn kò lè borí òṣùpá ó dídájú ìràwọ̀ mi jẹun forí balẹ̀ fún ògo ìjọ mímọ́ hmm. ẹ ti gbọ́ ó ní tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba ẹ̀mí òkùnkùn ni ẹ o pátápátá tẹríba àrán sí àṣàsí tẹríba nítorí pé gbogbo igi lómi tẹríba fún afẹ́fẹ́ lóko tẹríba lórúkọ Jésù gbogbo ògùn àtẹríba sà. kódà àwọn tó ń wòye ọ̀pọ̀ ẹlòmíì ẹni torí ẹ ti sọ́nà àlàyé ọ̀rọ̀ yín pé èèyàn nílò láti ṣọ́nà. ọmọ aṣọ́nà á béèrè irú ègbú wo gbọ̀ngàn ló ń jẹ ẹni yẹn kọ ègbú wé wà ègbú bí wà títí dé two hundred and one. nọ́mbà wo gan ni wọ́n pè sí. hallelujah hallelujah nọ́mbà yẹn náà ò yí padà nọ́mbà kan ṣoṣo náà ni or sometimes tó bá pe nọ́mbà yẹn hmm. tí n bá gbé tàbí ó wà switch off a lè máa ṣàwọn a lè máa ṣọ́nà lọ́wọ́ a lè lọ ṣàwọn iṣẹ́ mi nínú aginjù hmm. tábà tí ń lọ ságijù bẹ́ẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ àbá ń lọ sí bar beach lọ ṣiṣẹ́ mo máa ń pa fóònù yẹn sometimes tó bá pe nọ́mbà tí mo fẹ́ pè yẹn jáde tí kò bá lọ ẹ jẹ́ kán lọ sórí whatsapp eh, straight eh, kán fi mẹ́sẹ̀gì sílẹ̀ fún mi voice not message tí n bá ráyè tí n bá ráyè gbọ́ láàárọ̀ lọ́sàn-án tó bá dìde lálẹ́ lóru mo máa ń dìde máa gbọ́ gbogbo mẹ́sẹ̀gì tó wà ń bẹ̀ mo máa reply nọ́mbà wo náà ni nọ́mbà náà ni zero eight zero six zero four three seven six three eight lẹ́ẹ̀kan sí zero eight zero six zero four three seven six three eight nọ́mbà kan ṣoṣo yẹn náà ni alt nọ́mbà ni. ọ̀dà ẹ ẹ fọ́ọ̀mù yẹn lọ́wọ́ àmọ̀ràn kẹ̀dẹ̀ yín àti ilé ìjọ tọ́lọ́ ti lóyún. hallelujah. hallelujah. lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà o prophet doctor Igbokoyi èmi ni wòlíì náà àti olùṣọ́ àgùntàn tí ọlọ́run fi sórí òkè yìí ti ccc tèmílólúwẹ́ model parish nílùú abẹ́òkúta orúkọ náà kò yí padà ẹ pè mí kò sí ogun kan tó ń dojúkọ ènìyàn tí ọlọ́run ò mọ̀ sí o hmm. mo sì gbàládùn fún gbogbo wa gbogbo ogun yòówù kó máa jà wá ìbá ṣe ègún ni ìbá ṣe àránsí ni ìbá ṣe àṣàsí ni látàwọ́ ẹ̀dá alààyè kò sí ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀dá alààyè kan tọ́lọ́run ò mọ̀ sí ogun kan ò dé bá ènìyàn kan tọ́lọ́run ò mọ̀ sí hmm. mo gbàládùn fún wa gbogbo ogun tó bá ń jà wá olùjọmọ lọ́rọ̀ ṣọ́fà àbáwá tẹ̀rí rẹ̀ bá a ní fọkànbalẹ̀ ọkàn ọdún tá à ń ṣe lónìí tá lọ sí Gálílì àti dé lónìí àti ṣàjọyọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí tọdún tó ń bọ̀ a ò ní ṣe nínú sáré Jésù Olúwa wa. tọ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí ẹ jẹ́ a máa sẹ́nu lórí tá yìí ẹ jẹ́ a pàdé ní èrò tiyín náà ẹ ṣí ẹ fídíò yẹn dáadáa fáwọn ẹlòmíín bákan náà ẹ subscribe tó bá yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ń wò wá kẹ̀dẹ̀ share ẹ̀ fáwọn ẹlòmíì bákan náà mo fẹ́ máa rán yín létí wípé iléeṣẹ́ Al-Isnad Home and Properties tí wọ́n ń talẹ̀ talé ralẹ̀ralé tí wọ́n sì ń bá ní wọ́n tún ń ta oko àwọn ilẹ̀ oko àtàwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ló jẹ́ pé láìpẹ́ wọ́n tó darapọ̀ mọ́ wa lórí ètò yìí wọ́n tiẹ̀ ti darapọ̀ ní ká sọ hmm láìpẹ́ sì bẹ̀rẹ̀ sí rí àwọn ìpolongo wọn èyí ni mo fi sọ pé lórí ètò ó dìgbà kan ná ká fìrí pàdé olúwatóbilọ́ba fásùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò ló ní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ máa ṣe ẹ̀ fáwọn ẹlòmíì ló ní torí àánú ni mo rí gbà ẹ máa wò ó ló ní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 zero nine zero six seven two seven zero five three zero and zero eight zero five four six seven five zero eight eight. D Fash Express Logistics Services. Your convenience is our priority. Daniel Simon, Omi Kai, Omi Emma, oh.